nígbà tó ṣàlàyé ìròyìn ọlọ́run àtàwọn ẹ̀kọ́ yàmà ní ṣàfù àǹsáàbí náà. wàyúdà ẹ̀húnà ilẹ̀ sùn. nígbà bẹ́ẹ̀ ó wà ní kí ẹ̀dá àwọn àpẹẹ̀pẹ̀ ẹ forí balẹ̀ fọlọ́run dọ́nà. kí ni ó ṣe àwọn tí èkìrò láyé àwọn kìfì láàyè àtàtì àwọn ọlọ́run wọn ò ní lè forí balẹ̀ ìjọ náà. yóò wù wá láti ṣe òtórí gbogbo mùsùlùmí ò forí balẹ̀ wọ́n wà ní àwọn ìdòwò bẹ́ẹ̀ ṣe ànábì ní ọ̀pá ẹ̀yìn wọn gbogbo ẹ̀ wà á di ẹ̀ ṣàbí ọ̀pá ẹ̀yìn wọ́n ṣe ní ìpele ìpele tó fi lè tẹ̀ yóò wà á di ọ̀kan kò ní iṣẹ́ mọ́ yóò di bọ́lọ́ gidi wọn wà á lè tẹ̀ gbàǹs tẹ̀síwájú. kọ́ṣí àtàn ẹ̀rẹ̀ sọ àrùn. níjọ́ tá a wí ìrẹ̀wẹ̀sì ó gba ojú wọn. خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون àdáàrí wà ní ikọ̀ ọ̀mà a pè wọ́n pé kí wọ́n máa kírun láyé pẹ̀lú ìrun pípè tí wọ́n pè mọ́ṣáláṣí àti kọ́ọ̀mà tí wọ́n ń ṣe tó gbogbo nàṣàrà àti ẹ̀wúdí àti owó kékeré lórí ẹ ní ọjọ́ wọn kírun ní pé wọn ò sọ fún wọn ọlọ́run ó gbọ́ nígbà tí wọ́n ń pè wọn sáà ìmọ̀nà ara rẹ̀ lè gbà náà àláwọ̀ agimọ́rí ní wíńtà kiri ọlọ́run ní ìrẹ́ mọ́sá máa gbèrò dúró ní dìgírì iná sàáta. iná sàáta la àtìyàtún iná sàáta àtìyàtún àtàgbò fìhà ìtújẹsà olùmúnàfíì bí máa dà sàá. ọlọ́run á ń bá ọ̀rọ̀ lọ fún mọ́sá níbo ló ti bá mọ́sá sọ̀rọ̀ yìí níbi òkè kan kí lórúkọ pè é tó àfonífojì yẹn kí lórúkọ àfonífojì yẹn tùwà kòtò tiẹ̀ that valley is tùwà the hill of mountain is tùwà ọlọ́wà ní ìnà sáà lọ́mọ àgbàdájú pé àsáà báyé parẹ́ àtijọ́ pé ìyá alùkíámà àti àtùn yóò dé àkáàdò òfin à lẹ́tùjìzá kúlù náà ṣe bí máa tàṣà. ọlọ́run ọjọ́ yìí gan òun fẹ́ẹ́ fi pamọ́ fúnra tòun gan fúnra òun níbi tóun ò fẹ́ jẹ́ kẹ́nìkan kó mọjọ́ náà dé òun gan fúnra òun fẹ́ẹ́ fi pamọ́ fúnra òun òun gan lára òun fẹ́ẹ́ fi ọjọ́ náà pamọ́ fúnra òun bàlágọ́ nìyẹn tó ń pè ní tọ́rẹ́tì èdè inú ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́ni tó lè mọjọ́ náà nígbà tó lọ ní òun fẹ́ẹ́ fi pamọ́ fúnra òun kí ni túmọ̀ ìtura ẹgbẹ́rẹ́ kankan ní ma á bẹ̀rẹ̀ láàrin tó pé kò sí tọ́lọ́ ọ̀bọ̀ wọn. olùgbèsè ọjọ́ ọ̀pẹ ìdí pamọ́ pípamọ́ rẹ̀ yìí làwọn kan ò fi gbà pé ọjọ́ ọ̀pẹ ìdí ń bọ̀ láwọn ti retí ẹ̀ olókì gbólóhùn ayé parẹ́tì táwọn èèyàn sọ ayọ̀ eh, àwọn èèyàn kan máa wá àwọn kan lọ àwọn kan tún máa dé ní láyé parẹ́tì olóbí gbogbo ẹ̀ ó gbé méjì àgbà ẹ̀tẹ̀ ó gbá tì lẹ́yìn máa yí parẹ́ tì ló fà á gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ gbólóhùn àrùn kẹfìrí bí o ọlọ́run sọ nù sọ́rọ́tù ní àárẹ̀jì sáàdà sáàdìrò ní àdábìwá أعوذ بالله من الشيطان الرجيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعامل تحرق الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنه يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمه وتكون الجبال كالعه ولا يسأل حميم حميما يبصرونه يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه بارك الله فيك الله ní سأل سائل بعذاب واقع أبي ọ̀rọ̀ kan wá béèrè ọ̀rọ̀ wáákì tí ó ṣẹlẹ̀ tí ń bọ̀ wá ṣẹ. Lílì àfìrí ìyá náà bọ̀ wá ṣẹlẹ̀ lé àwọn kèfèrí lórí. Lẹ́yìn ìsàlẹ̀ ọ̀tá àfìrí. Ìyá tá a wá wí kò sẹ́ni tó lè tì í tàbí tó lè bì í wó tó lè tì í dànù pé kó má ṣẹlẹ̀ ní wọn lórí kò sí. Mìnàlọ́ọ̀dì ní ìlú Ìyá náà ó ti ọwọ́ ọlọ́run ọba Allah ọba tó ní ipò sánmà àti ibùsọ̀kalẹ̀ sánmà ọba tó jẹ́ kó lónìí kápá ẹ̀ ọ̀dọ́ rẹ̀ ni ó ti jẹ wá. Náà. Tààrùtù màláìkàtù wà rọ́ọ̀hù ìlẹ́yìn. Tààrùtù màláìkàtù wà rọ́ọ̀hù ìlẹ́yìn. Ní ọjọ́ yìí, àwọn màláìkà wọ́n máa gun òkè lọ sánmà àti olórí wọn màláìkà Jibril wọ́n máa gòkè lọ sánmà. يوم كان مقداره خمسين ألفا ọjọ́ kan ṣoṣo ni wọ́n fẹ́ gun òkè yìí ṣùgbọ́n ọjọ́ ayé ọkùnrin nínú òǹkà ọjọ́ ti yín láyé yóò máa jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ilẹ̀ sísán mọ̀ ní àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ògùn níjọ́ kan ṣoṣo ṣùgbọ́n náà ìbá bẹ́ẹ̀ ka òǹkà gígùn yóò bọ̀ sí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún nínú kàtàyé fifty thousand years sẹ́ni pé kò jọra wọn rárá náà. fasbir sabran jẹ́. ọlọ́rí ìlà ànábì gbogbo àwọn tí wọ́n wò péjọ péde òní dé yasalunaka ani saati ayyana mursa fima anta min dhikraha ila rabbika muntaha wọ́n béèrè lọ́wọ́ ànábì nípa ọjọ́ gbèǹde àyànnà sáà ìjọ wo ni ó dé fíìmà antanen rọ à ọjọ́ pẹ́ ìwọ́gbọ̀n ọ̀ma àmọ́ ìlà ọ̀bí tàbùntà àhà òpin ìmọ̀ ẹjọ́ náà pàápín ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run wá ní fásitì ṣe sùúrù sọ́bìrì ọjà mìíràn sùúrù tó rẹwà má bàa wọn jiyàn fún wọn lẹ̀ náà. إنهم يرونه بعيدا إنهم يرونه بعيدا àwọn èèyàn wọ̀nyí tí wọ́n dá láìgbàgbọ́ yìí ọjọ́ tí wọ́n ń sọ bá yóò parẹ́ wọ́n ń wò bí tó jìnnà wà lára ọkùnrin àwa sì ni tó súnmọ́. Suratul Qamar ọlọ́run sọ ń bẹ̀ wípé ipò táwọn bá ti sáà àjù wà ń ṣàkọlẹ̀kọ̀rọ̀ ìkọ̀rọ̀. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية ويقولوا سحر ẹgbẹ́ dọ́là ń sọ síwájú ìkọ́mà ó ní ikò káwọ̀ láti sáà ìbálòm sọ fún àdẹ́bì kan sáàbí òpin ayé ọlọ́run ní ó ti súnmọ́ àdẹ́bì Muhammad ní sọ fún gbàyè ti ànábì òun nígbà ayé ti Musa lọ ní ọjọ́ náà máa dé bàbá nàbí Muhammad sallallahu alaihi wasallam adáyé inú sọ́wọ́tò kọ́mọ̀rù nù Quran ọlọ́wà ní ọjọ́ yẹn ti súnmọ́ wà ń ṣàkọ̀ kọ́mọ̀rù torí pé òṣùpá fúnra ẹ ti pín sí méjì. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا ọlọ́run àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ọjọ́ gbèǹde ìjọ wo ni ó di ọjọ́ wo ni kí ọlọ́run aṣọ mẹ́. قل إنما علمها عند الله. ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà. نعم وما يدريك لعل الساعة تكون قريبا yóò dàbí èdè yẹn ti súnmọ́ bí ọjọ́ ikú ẹlòmíì tó jókòó kò mọ̀ pé ó ti wà níbi ẹsẹ̀ ìbàdàn o yóò sì dábàá ọdún mẹ́wàá lẹ̀. ọlọ́wọ́ sọ ní sọ́ọ́tù kọ́mọ̀rì yẹn ọlọ́wọ́ ló ti súnmọ́ ipò táwọn bá ti sa à nígbà yẹn ní sọ́ọ́tù yóò dé gbàgbọ́ dáyé àmẹ́lì oníkiri òun ló ti súnmọ́ wàǹṣà kọ̀ ẹ̀kọ́ wa ṣùgbọ́n pé méjì kìrìtì òṣùgbọ́n pé méjì nínú àwọn mọ̀ọ́jíza iṣẹ́ ìyanu tọ́lọ̀ ń fún ànábì àmì òjíṣẹ́ ọlọ́run ànábì ọ̀kan ní ìṣípá kò lè kọ́mọ̀ pínpín sí méjì tí òṣùpá pín sí méjì torí pé àwọn akẹfẹ̀rí àwọn ọ̀ṣẹ́gun ọmọta wọ́n béèrè lọ́wọ́ ànábì kí ni àmì òjíṣẹ́ ọlọ́run àwọn fúnra wọn ni wọ́n wá ànábì kí ẹgbẹ́ òun ṣe lọ́sì sọ pé òṣùpá àwọn ìjẹ́ òjì méjì àrẹ́bì tẹ́lẹ̀ wọn ṣùgbọ́n pín méjì wọ́n sì rí lójú wọn ṣùgbọ́n wọ́n gbà yí pé ìṣújú ànábì ló fún wọn lọ́lọ́ fi sọ pé wà ní ìyá lọ. وَإِنَّهُ آتٍ يَحْرِمُ وَيَقُولُ سِحْرٌ tí ó bá ti rí àmì tí wọ́n béèrè fún yẹn kó dòdòdó wọ́n ṣẹ̀rí padà wọ́n kù mí níbi ìgbàgbọ́ yẹn wàyà kúlù sí irun mọ̀sábì wọ́n wá sọ pé idán lọ ọwọ́ ọ̀dán ọwọ́ idán. títà náà lọ́hùn wọ́n padà ránṣẹ́ sí gbogbo àwọn ìlú tá a lè pè ní ìgbèríko tó ní àpò bíi káwà ní kàrẹ́ yìí kálóṣù kakó pé méjì káwá rìn láàrin kiri káwọn ọlọ́pàá jù káwọn ọlọ́pàá Ala lọ bùrùbá káwọn lọ ẹgbọn mi àwọn ẹbí tó yẹ wá kó nù nù. kálọ̀ ṣùà kálọ̀ ìrùn ka. ọ̀ka lálẹ́ àná òṣùpá mélòó rẹ rí wọ́n ṣe ṣe ní mọ́ta ìjọ náà nù ní. gbogbo àwọn tí wọ́n lọ padà fún wọn ní ìròyìn ìlú mọ́ta pé gbogbo ìlú tá a lé wọn ní èèmọ́ wọ̀lú lánàá àwọn rẹ̀ mọ̀ òṣùpá méjì làwọn rí ń sánmọ̀ tó ń ti bẹ́ẹ̀ lọ́lọ́ fi ní wa ìyá ọ̀ ààyà. ìyá ọ̀ ààyà tẹ̀lé ìlú wáyà kúrú sí ìlú. wọ́n mú ẹwọ́n nìkan ni náà. وكذبوا واتبعوا أهواءهم Ìkàtàbù wọn pè ní ọ, wàtàbù àwọn àwọn àtẹ̀lẹ́fẹ̀ẹ́ náà tí وكل أمر مستقر كل أمر gbogbo àlámọ̀rí gbogbo ọ̀rọ̀ pátá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti pè gbogbo ẹ̀ àsìkò tí nǹkan kọ̀ọ̀kan ó ṣẹlẹ̀ ilẹ̀ lọ́dọ̀ lọ ṣùgbọ́n bí tí mo ti lọ́dọ̀ ní sáàlà sáàlù ọlọ́run ní nítọ́ àádọ́ta ọdún tó mọ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ni lọ́dọ̀ tí tẹ̀síwájú bí sáàdà sáàlẹ̀ yìí. فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا ẹwọ ń gbàgbọ́ ọ̀la ẹgbẹ́ o ti súnmọ́ tí ó parí nígbà yá àná bíi ṣàpèjẹ́ ìrọ̀lù nígbà next year sísúnmọ́ orílẹ̀-èdè táwọn náà bá sọ pé nǹkan súnmọ́ pé àwa ti ṣàṣẹ́kọ̀ọ́ mi. à ń sọ fún àwọn ọmọ tó wà ní SST nígbà tí wọ́n dé first term pé wàá kì í mọ̀ dé ṣe pé wọ́n yẹ kó sí wa lọ. kò sí ní jìnnà lójú àwọn tá a jẹ́ tí sàmúlẹ̀ tó dá ti rí wàá kí oríṣiríṣi àwọn ọdún fún ọrùn ní dáhùn ṣe ní second term bẹ́ẹ̀ kò jìnnà lójú tiwa ṣùgbọ́n jìnnà lójú tiwa gẹ́gẹ́ bí ọmọ eke táwọn àgbàlagbà sọ pé ìwọ náà fẹ́ dàgbà náà ó yẹ béèrè owó kan lọ bàbá rẹ̀ tàbó béèrè nǹkan kan lè yún ni o fún ni wọ́n sọ pé kìlẹ̀ wá bí òun sí gbàtẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ lè tọ́ òun bàbá rẹ̀ wà ní ìwọ náà fẹ́ dàgbà yóò wọ́n máa wọ pé àgbáyé nǹkan tó jìnnà ni láìpẹ́ láì jìnnà ewu ó máa jáde bí irun máa rẹ̀ tó bá dá sí yóò máa fọ ọjà kúrò níbọ̀ kan tó bá wáyá yóò wá yarí gbogbo ẹ̀ kó yóò wá fa gbogbo ẹ̀ pé wọ́n dà mọ́ torí máa funfun yóò máa dá yìí rẹ̀ ẹ̀jọ́ máa mú yọ kìí sì ṣobìnrin kò ní ló fi àti òfin blọọkì àwọn ewu òun wà nílé ìwọ máa ń dàgbà ní kọ́nà bá fẹ́ fi hàn dáadáa ọmọ rẹ̀ ó béèrè nǹkan kò ní lágbára yóò wá rántí ijọ́ tóun náà sọ pé kí ni bàbá òun bí òun sí àgbàdé ṣùgbọ́n nígbà náà ti bẹ̀rẹ̀ lọ́dẹ èké ló jìnnà lójú ẹ̀. torí pé òun kà tọ́dọ̀ kò bá tọ́mọ èèyàn mú ọlọ́ni ìyá òun nà ní wọ́ọ̀sì. wọ́n dára ọ̀hún sọ̀rí ibà. ọlọ́run ọjọ́ kan lọ́dọ̀ ìwọ̀n ọlọ́wọ́ bá bí ẹgbẹ̀rún ọdún ní bí wọ́n ta ojú. wà iná yàwó mẹ́rin dọ̀rọ̀ bí kàkà àlùfí sánà ti mi máa dàrú. wọ́n ní ẹ̀rọ ọmọ pé ọjọ́ kan péré lọ́dọ̀ olúwa yìí ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún nínú òǹkà tèmi èèyàn. bàbá wa sọ pé ayé àdébí bí ayé ti fẹ́ parẹ́ táwọn bá ti sá a tó bá yẹ pé ọ̀sẹ̀ kan ló kù nígbà ayé ayé bẹ́ẹ̀ parẹ́ how many years ló ní seven thousand years And let me sì fún mi alábì ti jáde láyé ní ìsìnkú pé one thousand five hundred years àbí fourteen as láti wà so I pé ṣì she kan lókùn láyé ó parẹ́ gbàrí ànábì a as máa lo ní okùn ní five six ó máa five thousand five hundred years tó kù sí pẹ̀lú táyà rẹ̀ sọ. So every one week seven days ló kù lọ́dọ̀ ọlọ́run táyé òfin parẹ́ nígbà yá ànábì tọ́lọ̀ láyé ti súnmọ́ àti parẹ́ àwa tá à ń sọ̀rọ̀ lónìí yóò tún ku ẹgbẹ̀rún ọdún márùn-ún àtọgọ́rùn ọdún márùn-ún sí gbogbo ìjókòó ìsìnkú ẹnì kankan tí ìlú ọgọ́rùn ọdún márùn-ún dúkù five hundred years bí ìrùkó wà kárẹ̀ yìí ẹni tó lu five hundred years láyé àwọn kan wá lè kúrọ̀ wọn ayé àtàwọn wá ní ìgbà tó wáyé alákọ̀ọ́kọ́ àwọn ọgọ́rùn mẹ́ta ayẹyẹ ìjọba ọ̀kan àwọn lò ayé ẹlẹ́ẹ̀kẹta máa ń lò lọ àtúntò lọ́gọ́rùn-ún àtúkù ọdún ẹkú tara yín jẹ. ìgbàgbọ́ burúkú yìí àkíńdà yìí pé èèyàn máa ń padà wáyé bó bá kú òun ló kó bá wàhálà China ló kó bá wọn ní Japan àti gbogbo àwọn ilẹ̀ tí wọ́n ti nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ nìkan tí ó jókòó yóò lọ fi ìwò náà síjọba yóò sì da epo bàfin yóò dà sára ẹ̀ yóò sì sáná sí i lẹ́tàbẹ̀tì òsì yóò sì jókòó ó gbà pé ayé yóò dàn òun padà bọ̀ èṣù ló sì tàn jẹ bí ìjọba ti wáyé tó bí ikú kó padà mọ́ inú mẹ́rin ní ọ̀dà rẹ̀ ti rí lánàá ni ní ẹni ó bá para ẹ̀ ìdè para ẹ̀ náà ni ó mọ̀ fi ni ó mọ̀ fi jẹ́ ní àánú náà títí lọ bèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba gòkè lọ nínú àdìsí náà nílẹ̀ nígbà gòkè lọ tó wà lọ rí kọ́lá tó tètè parẹ́ nínú náà yóò mọ̀ gòkè yóò mọ̀ rí bọ́ yóò mọ̀ gòkè yóò mọ̀ rí bọ́ bẹ́ẹ̀ náà torí oríṣiríṣi ìyà ní bẹ́ẹ̀nù náà inú ìyàbọ̀ ọlọ́run fi jẹ wà níbi ọmọ nàìjíríà ọlọ́run ìyá pákẹ́ òun fi jẹ mọ́sọ́tò mọ́lápẹ̀ sọ̀rídà sàkúrìfù sọ̀rídà sàkúrìdà sàkúrìdà ohun sọ̀rídà ọlọ́run òun fi ìyá apá kejì nínú náà yóò máa pa òkè nínú náà yóò fẹ́ bùkún nínú ibù yóò máa yọ̀kọ́ iná sì tún ní jòkó ọlọ́run ti àwọn náà. ọlọ́run sọ fọ́nà bí mọ́sá ìtújísá kò lò náà sí bí máa tàṣà kí lẹ́sàn ẹ̀sán fún gbogbo ẹ̀ níbi máa tàṣà pẹ̀lú tó bá gbélé ayé ṣe gbogbo ipá tó sàlàyé. ṣé lórí dáadáa ló sapá náà sí ni àbí lórí aburú kí ni sánlẹ̀sán ìjọ náà. فلا يصدنك عنها من لا يؤمن بها. ọ̀rọ̀ nítorí náà láyà sùdánnáka sọ́tù ní sọ́tù Muhammad alẹ́bí náà káfàrú. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. صد èèyàn sódò kéèyàn díyàn lọ́wọ́ kó hánà kó kọjú bí hà ẹni tí ò nígbàgbọ́ lójọ́ gbèdé pé ayé ń bọ̀ àparẹ́ ọlọ́wọ́ ti padà jí wa dìde láàyè ṣùgbọ́n mẹ́ta ni wọ́n ṣe jẹ́ oṣù ọlórí kú ò níbi ìgbàgbọ́ ọjọ́ gbèdé wà àwọn kan bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́jọ́ gbèdé wà ṣùgbọ́n wọ́n ní ọ̀wọ́ àwọn ẹni ọlọ́run nìkan ni ó dìde gbogbo ẹni tí ò bá ṣe tọ́lọ́mọ ò ní dìde lọ́nà gbogbo ẹni ó bá sì ti kú ó kú tẹ̀mítẹ̀lé kò máa ń tí lọ mọ́ state of annihilation tó bá dìgbà tọ́lọ̀ ń gbé wa dìde àwọn tó ṣe tọ́lọ̀ nìkan ló dìde àwọn èèyàn mọ́ ọbẹ̀ bẹ́ẹ̀ ìṣe tí wọ́n sọ yẹn yàkùlù náà lọ ì wọ́n ń sọ nípa ọlọ́mọláyà àlámú tí wọ́n mọ̀ sọ̀sọ́kúsọ nípa ọlọ́run mi àlẹ́bí náà yà kò dùn náà náà kọ ìdí ìmọ̀ mi àwọn tó ń sọ̀sọ́kúsọ ẹ̀bá àwọn sọ̀kúsọ ọ̀run sórí àpá àkàlẹ̀ kan pé wọ́n forí balẹ̀ wàkúnnà náà kó dùn máa lè kọ́ à ń sọ̀sọ́kúsọ pẹ̀lú àwọn ilé sọ̀kúsọ à ń dáadáa pamọ́lọ̀ pẹ̀lú àwọn tí ń dáadáa àyọ̀rọ̀mọ́lọ̀ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ nínú làákàyè torí gbogbo nǹkan náà bá jẹ́ kalẹ̀ ló bá jọ mú o dúró owó ọwọ́ rẹ wọ́n ní kó mú wá ó fẹ́ fún wọn wọ́n tún gbé gbajúlọ̀ ó fẹ́ fún wọn náà ní o wọ́n tún gbọ́ ọ létí tó tún fún wọn tán wọ́n á ní kó dojú rẹ̀ wọ́n tó lé ọ lórí ó ń bẹ̀ àwọn lọ ó tó wákàtí mẹ́ta lọ tó tó mọ̀ pé wọ́n ti lọ ó wá dídọ́ ọ̀gbẹ́ni ó wá jí ọlọ́run lọ wà jẹ́ náà ó béèrè lọ́wọ́ ọlọ́run pé ọkùnrin tó owó mi lọ́nà ẹ̀tọ́ ẹ̀rọ àwọn èrè jì ṣé àjẹ́ kò jẹyà inú rẹ̀ ò lè dùn mọ́ àjẹ́ náà torí wípé déédé ò ṣẹlẹ̀ olófàá nínú amẹ́yẹ tẹ̀sán alóhùn sọ́ọ̀tù náà níparí ẹ̀ ọlọ́run ọba ní wàyàkúrú nìkan fíìrù yára lè tẹ̀lé kó tuntun ọba níjọ́ gbẹ̀ǹde àwọn kèfèrí ó sọ pé yá lẹ́yìntà ni ó máa ṣe òòrùn sọ̀rọ̀ tó bá yẹ wọ́n ṣe kí nìtúmọ̀ ẹgbẹ́ lè yorùbá ẹ̀kọ́ ògbóró mọ́ nìtúmọ̀ yẹn pé kan yóò ṣe é dá padà mọ́ ọ̀rọ̀ tí ò bá ti látúnṣe ni yorùbá máa sọ pé ó máa ṣe òòrùn ẹ̀ tí ò bá gbé dé ọ̀rọ̀ tó bá ní àtúnṣe máa ṣe ó máa ṣe òsì o gbogbo tí tí nǹkan bá ṣẹlẹ̀ láàtúnṣe yẹn pé tí ò látúnṣe pẹ̀lú yálà ìta ọmọ ṣe o káwọn ọmọ bá sì fi ewu pẹ̀ àwọn bá ní kí ló fà á ìtọ́fà ni wípé àwọn ẹranko lóòjọ́ àlìkìyámà ọlọ́run ó sọ gbogbo wọn dé ìpẹ̀ erùpẹ̀ rẹ̀ lásán ni wọ́n dà wọn ò lálìjẹ́ náà tí wọ́n wọ̀ wọ́n sì níná tí wọ́n wọ̀ àmọ́ pópó di wípé wọ́n dé erùpẹ̀ àpò tó kan ìkejì rẹ̀ lọ́nà ìtọ́ ọlọ́run ní kó náà kàn tiẹ̀ padà àpò tí ò níwo tí epo níwo kàn ọlọ́run kò kàn án padà adìẹ tó sàkejì jẹ lọ́la ẹ̀kọ́ ọlọ́run yóò sàjẹ tí wọ́n bá sáré jẹ náà tí wọ́n bẹ̀ san wọ́n wà á di ìpè padà àwọn àbá wa béèrè ṣé sọ́dà lọ́fẹ̀ẹ́ ní ìbéèrè ní tẹ̀síìrì wọn pé kí wọ́n láǹfààní ẹ̀san tí gbà lára wọn yìí nígbà tó ṣe gbé yẹ̀pẹ̀ ní wọ́n dà ó ní ó nítumọ̀ rẹ̀ ní pé níjọ́ náà gbogbo èèyàn àtàlìjẹ ló wà ní gbangba ìkíámà fàyídáwò mi sáhírọ̀ ní gbangba àdájọ́ ọlọ́run á wà bẹ́ẹ̀ àwọn ohun tí ń ṣẹlẹ̀ tí wọ́n bá ti wá dé bẹ̀ yóò wáyé wa pé kò sábòsí lónìí ọlọ́run ọ̀rọ̀ tó náà ló bá nàbí Ibrahim látàzí ìwà zero two weeks ọ̀rọ̀ ọ̀kúrọ̀ àdúgbò rẹ̀ mú rẹ̀ lónìí déédéé ń bọ̀ gbogbo ẹni tó ti wá ṣàbòsí ní ọ̀ká àṣọ nílò owó kó ẹ̀sìn àbòsí tó ń ṣe eléyìí ni ni ó wá fa kíké tí kébèrè ó ké pé yá léyìítà ní kótótó ọba èyí ò ní ló bá mú ìbára nínú kálukú ó dùn kódà ọlọ́run kó ṣe wá lọ́mọ àdìjẹ́ náà iṣẹ́ àbàbà ti kọjá àṣírọ́ọ̀tì afárá orí iná kìí ṣe má dáná lè yóò bá rẹ̀ yóò bá rẹ̀ láàyè kan tí ń pè ní kọ́ńtọ́rọ̀ anábì ní kọ́ńtọ́rọ̀ yìí àwọn yìí fi ránṣẹ́ wọn ti dá ọ̀rọ̀ ẹ̀rọ àjẹ́nà ni wọn ò ní wọn àjẹ́nà direct kò sí báyìí ṣe ní gbogbo ògbó láàrin ara wa ìkùnsínú máa wà abẹ́rẹ́ ẹgbẹ́ mi ṣe ń sọ̀rọ̀ ẹni ìsìn yóò mọ abẹ́rẹ́ mi wípé ó ṣe tí òmìnira ní sọ̀rọ̀ ó yẹ ká fẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ ká pẹ́tẹ̀ sí ìyẹn ìbẹ̀ẹ́nu ẹ̀mí ẹ̀ kò sí túmọ̀ sí pé kò fẹ́ràn èèyàn ṣùgbọ́n èṣù jù sí ẹ̀mí náà yóò wá jẹ́ ìkùnsínú ó ṣe jẹ́ pé òun ṣe jáwọn láti twenty years ago ó yẹ bẹ́ẹ̀ lómi náà ó ṣe nínú ìròyìn táwọn Amẹ́ríkà kó sí wa nínú ìròyìn èèyàn ṣe nǹkan ó dáa ló yẹ kó kó mẹ́ kí la bẹ́ẹ̀ lò pẹ̀lú pé ìyàwó àláyè bí ó ṣe dáa ni ẹni tí kò ẹnu bí ó ṣe rí kò sínú ṣẹ̀rí àṣàbí ọdún mẹ́rin pé ìyẹn ló lórí oyè tó ẹ̀ kò sí mímí náà ló bẹ́ẹ̀ torí bó láyé ní ìsìnkú ọ̀sán ló fọ́jà sí ní báyìí náà mọ́jú àtà fọ́jà sẹ́rí pé tó jẹ ìmọ̀ mú democracy wà lọ́nu mọ́ọ̀sì ní ẹni sọ́rọ̀ yẹn náà lẹ́jà vote láti àwọn tó láì tì náà wíyẹn lẹ́ wọ́n jà ballot paper mo tẹ̀ tí wọ́n ní pé níbi kan wọ́n jà sí náà máa ń tẹ́ tó sẹ́yìn kálukú láti sọ́kún ballot paper àbíkí náà gbẹ̀rẹ̀ ayọ̀ lágbẹ́dà ẹ̀ẹ́ sẹ́yìn èwo lè yára ẹ̀ èmi ló lè jẹ̀bá pẹ̀lú nílé máàmù bá ṣẹ̀rí àìsíláàmù ni anábì ti sọ kàìpírà ìmọ̀ àwọn ìmọ̀mù bí ti ẹ̀yìn gan ẹ̀lẹ́ ìyàn kò fẹ́ báwọn àníyàn ká olèyàn máàmù àwọn olóbẹ̀jẹ̀ náà mẹ́jọ́ kò ṣé wọ́n á gbogbo kúrá tó lè wà jẹ́bẹ̀ yìí kú rẹ̀ ẹ̀sìn náà mẹ́lọ́jọ́ kò bẹ̀ wọ́n tó lọ wà ní ó sì ka kìkan fún ó gbé kò rí gbé ẹnìkan tó sì dìgbà ó kà kò rí kà ẹnìkan tó sì tẹ̀ kò rí eléyìí rọ ní gbà ẹ ìdámẹ́rin lè ní há sórí láti bo síbo àti bíbá ìsinmi wọ́n tún ṣì wọ́n pè orí pè ilé orí gbà wọ́n lè máa mú ètò sínkù torí ká náà ní ìyàwó mo lè kọ́ òmà àkàrọ̀ òhún ìkìtàbílà ẹni tí ó ṣáájú àwọn èèyàn kí o fún wọn tí ó jẹ ìmọ̀mù lẹ́nu tó mọ kùránì kájù nínú wọn bẹ̀rẹ̀ hẹ́ẹ̀zì gbàgbọ́ àti tẹ̀júwìkì yóò há sórí yóò sì máa dá pẹ̀lú tẹ̀júwìkì fún ànábì tí gbogbo wọn bá ṣe déédé lórí èlò aláwọ̀ ìsúná ẹ̀tọ́ wa nínú ìsúná jùlọ. ẹ̀ǹdẹ́ tó níbi ìjàmbá ní ìsìnlá ẹ̀yọ̀ náà ebi tó wà ní nígbà ọmọ ẹni kò lárí jù mí lọ kò mẹsẹ̀ ní nínú àwọn ọmọ ayọ̀ òní ó jẹ́. mẹ́lẹ̀lẹ̀ rárá ẹjẹ́ ìbá sọ máa kú èyí lọ́kọ́ kó ń bẹ̀. tábàbá ní nínú àdúgbò ẹni tí ìbá sọ ọmọ ẹlẹ́ báyìí ilé ìlú ni wọ́n ti ń jẹ ó tó kúrò tó bá tún kulé náà rẹ̀ tí ìbá yìí sọ ọmọ ọ̀dẹ̀ báyìí ó kò ń bẹ̀ ìrànà ni nígbà tá a bá ní ilé kan ní wọn jù náà ó bá di ọdún ní ẹmọ tí lè wọlé àlọ́lá báyọ̀mù tí ó kú mu léwu lè máa ń kú sí sí ẹwọ́mù tí náà ló máa jẹ lè máa mú lè lórí ẹ̀sọ́ pé léwu ló máa jẹ àyítorí ìtara tòní káfígbó fi kalẹ̀ ọlọ́run tó mọ̀ la ní máa gbófin kalẹ̀ ìlòfin ọlọ́run fi sọ pé lẹ́kẹ̀ẹ́ lè lè mọ́mù nínú ṣẹ̀rẹ́ Islam kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ó lẹ́ kó wà kẹ́kẹ́tẹ́lẹ̀ ìmọ̀ ọgbọ̀n náà yóò rí kó dẹ́dẹ́ kó dé oríṣiríṣi yìí ṣùgbọ́n nínú ṣẹ̀rẹ́ Islam ó bá wà nílé ológun tẹ́kọ̀ọ́gùn náà lọ lè yín tẹ́lẹ̀ tó ti wá mẹ́sì fẹ́rẹ̀wọ̀ nìmọ̀ rẹ̀ gbàjú pápá ìwọ́n ló jẹ̀ máa wọ́n bá ní ìrántẹ̀ wá ní bàbá àwọn tíṣẹ́ẹ̀sì kò kà wá lóòótọ́ àwọn bàbá yín wọ́n ní mẹ́sì àmọ́ bíìsì àmọ́ àwọn àbàdù ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ yọ ọmọ bú mi ní ẹ̀jọ̀ àwọn bàbá yín lọ́wọ́ mọ́sà wà lọ́wọ́ bú o kí ni mò ń sàlàyé ń bẹ́ẹ̀ àdébíwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ní àwọn tí ò nígbàgbọ́ níjọ́ gbèǹde yìí ẹ má jẹ́ kí wọ́n ṣẹ́yìn lórí wọ́ọ̀ níbi kí ni ìgbàgbọ́ ọjọ́ gbèǹde wà wà tábà àwọn agúrú fàtàrọ̀dà tó wà fi tẹ̀lé ìfẹ́ ẹnu ọ̀tọ̀run fàtàrọ̀dà kí wàá ṣẹlẹ̀ fàtàrọ̀dà fàtàrọ̀dà ó ṣe ló bá di ẹni tí ó pa wọn. bàbá kó tẹ̀lé fẹ́ náà ìwọ náà bá bẹ tó ṣe débi tó pa wọn lọ́wọ́ pa wọn. tẹ̀síwájú. wà á máa ti kábí ẹ̀mí nígbà yà Mùsá. ọlọ́wọ́ ní ìrẹ́ Mùsá máa ti kábí ẹ̀mí nígbà ọwọ́ ọ̀tún rẹ̀ kiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀. قال هي عصاي أتوكه عليها ó ní ìyá àsọyà ọ̀pá mi ní bẹ lọ́wọ́ mi àtàwọn kàbàlẹ àmì àwọn ìsinmi lórí wà á. àhùṣù bí ha àlà gbọ́dọ̀ mi. èyí ò ní bàbá o àhùṣù bí ha èmi àwọn fi já ewé àlà gbọ́dọ̀ mi fáwọn àgbò tí mò ń dà ń dẹ̀ra wàlíyà fi ha máa ibu ọ̀rọ̀. Bíyà ó sì bẹ́ẹ̀ fún mi fi ha níbi ọ̀pá yìí máa ibu ọ̀fọ̀rọ̀ àwọn àǹfààní mi ọ̀nà mi tó bá lọ. Ẹni wá jẹun tí máa ń ṣe tẹ̀síìrì ní ìsìn Akídá rẹ̀ bá darí ọkọ̀ tún mi. Ìyẹn ẹwà bá wa ń lé fún. Ó ní ọ̀pá Musa ṣẹ̀ pé ilé kan bẹ nípa ìgbà tí wọ́n bẹ tán pé ní ọ̀pá Musa yóò fà ní tí ọ̀pá tó de jòkòrò tí musa ṣe lò ló padà sọ́dọ̀ tí náà wọ́n yóò máa lòkù sí wọ́ àyàmú yóò yẹjú sí ọ ó sì kèfèrí tí wọn ò bomi là ìbílí pọ́nbélé ọ̀pá wo lọ́pá musa tí ó wà bọ̀ ọ̀pá tó mú nínú ìyàn yóò wà bá wọ ìwọ ń lò èyí náà ń lò ọ̀hún ń lò ọ̀pá yọ̀ọ̀kan àwọn mẹ́wàá ọ̀gbọ̀n ìlú lẹ́ẹ̀kan náà. <laughs> ọ̀pá òpè mẹ́wàá lóòótọ́ ṣùgbọ́n àdìrán ní ògbélé yín lọ. ẹ sì ti dá mẹ́jẹ̀mú ó nìkan bẹ́ẹ̀ ṣe ẹ gbọ́dọ̀ ṣe kẹfìrí kí ó tún máa dá yín lógún. ní ọlọ́run wá sọ. kọ́lá àlùkìhá yá Mùsá. ọlọ́ni àlùkì ju ọ̀pọ̀n mi sílẹ̀ ìrẹ́ Mùsá. فألقاها فإذا هي حية wọ́n ní bó ṣe jù ú lẹ̀ ìdà híyà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀pá sì di ẹ̀yàtò ejò àṣà ti ń rìn náà. ọ̀nà kúfà wọ̀nà dákọ̀. ọlọ́run ní mo má bẹ̀rù ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Musa gbogbo ìbálò ní gbogbo ọ̀pá tá a bá wo inú sọ́rọ́tù táǹkà ọkọ̀ sọ́ọ̀sì káàbọ̀ tẹ́lẹ̀ ọlọ́run sára ìlú wa. wà á ẹlòmí àfọ́. ọlọ́run ju ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ sílẹ̀. فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب. ọlọ́run فلما nígbà tí Musa rí ọ̀pá yẹn ah, pápá náà mi ka á nì ha jáánù àwọn abá ní jáánù ẹni sọ ránù ó dàbí ejò kan wà láàmú ìdílé ẹjọ́ musa sì yí ẹ̀yìn padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n ti bèrè ìlẹ́ni tí ń họ wà láàmú àpè òdúró ó ṣí náà kò dúró gbọ́ bẹ́ẹ̀ ẹ́ musa bẹ̀rẹ̀ sí sá lọ ọ̀pá nẹ́jọ́ eré kí ló wá ṣẹlẹ̀. يا موسى أقبل ولا تخف ọlọ́wání rẹ̀ Musa akubíbà wàlá takọ̀ má bẹ̀rù. Innaka minal aminin. Innaka minal aminin. Ìrẹ́ ọ̀kan nínú àwọn onífàyàbalẹ̀ ló jẹ́. Ṣẹ́tìrì nínú sọ́ọ̀tù tọ́ àlọ́ níjọ́ parẹ́ ọ̀kejì mú ọ̀pá. Ṣùgbọ́n ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ tí tọ́ àgbé jáde ló gbé jáde kọ́sọ̀ọ̀ṣì sura twenty eight ló gbé jáde ní àyà thirty one dábàrà sí ti tọ́ ha. bọ́ọ̀dà fún hàwádà dákọ̀. ọlọ́run ní mú ọ̀pá mi wọ́n bẹ̀rù. سنعيدها سيرتها الأولى نعيدها هذا ọ̀pá mi padà سيرتها الأولى sí bó ṣe wà tẹ́lẹ̀ náà. واضرب يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى قال واضمم يدك أوارك واضمم إلى جناحك جو àbí tìbọ̀ abíyá rẹ̀ takuroj bẹ̀yìn lọ́ọ̀à ọwọ́ gbẹ̀ngbẹ̀rẹ̀ sóòrò lẹ́yìn tí ò ní báyìí lára funfun yẹn kìí ṣe ti kìí ṣe tẹ̀tẹ̀ ayata òkò àmì ní ìtúrè fún ọ àmì àkọ́bọ́ ní ti jù من آياتنا الكبرى lìnàríyàtà ní àyà tìǹà rẹ̀ kó bẹ̀rọ̀ kábà lè fi hàn àwọn nínú àwọn àmì wa èyí tó tóbi. bàbá olùsọ́ọ̀tù kọ́sọ̀s ọ̀rọ̀ ni ó sùn lókè yàrá ká fi jẹ́ ìbíkà. ó lókè yàrá ká fi jẹ́ ìbíkà tó kọjá báyìí kọ́ àmì ìmọ̀ ìrìn fún. ọ̀rọ̀ yẹn ò takora wọn. ó sùn lókè yàrá jẹ́ ìbíkà tí wọ́n pè ní jẹ́ ìbíkà òun ni bí àpò ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ó sì tún lè túmọ̀ sí ọrùn jẹ́rìbù ọrùn ẹ̀wù ṣàgbé abíyàlá pé ọba bẹ́ẹ̀ làbíyàlá aṣọ náà lórí yóò ti pọ̀ bí aṣọ bíi jàlábí àbá ènìyàn sì wú àwọn ará kan musa ẹgbẹ́ sẹ́tìrì báyìí ó wọlé àbí ìwọlé ó takura wọn ìsìn ní nasara kan ó di I can see contradiction in your Quran in that verse he was told to put his hand on his armpit. Pierre was taught to put it in his pocket. No, I don't do that. That that good. No, not to that good. No, not that. Like that big, I ought to sackle. No, not not to work. Ibi no, lọ́lọ́ ní òtún bàbíyá. Jai ń bí ọrùn aṣọ ní ń jẹ́ bẹ́ẹ̀ tí bọ inú ọrùn aṣọ rẹ̀ tàbí àlọ́bẹ̀ ló gbàdá bíyá. Sọ́kíyà ọlọ́run ní táàkùn jù bàyìí lọ́ha náà rẹ̀ lè sọ̀rọ̀ yóò jáde ohun ọ̀hún jáde tí ó funfun kù tí ò ní pààyàn lára bó bá ń wò ó. wọ́n mú mi láǹkà jáde. ilé ìkàjàdá ṣẹ́gẹ́ nínú àbúrò. ó dà pa ọwọ́ mi máa bí ààrẹ nínú ọ̀rọ̀ bí látara rẹ̀ tó ṣe rí ààrẹ ah, tó ti bọ́ bẹ̀ padà fọwọ́ padà sáyé ẹ̀. فذلك برهانان من ربك إلى فرعون وملئه. ọlọ́run dáníkà àwọn méjèèjì yẹn pé àmẹ́rì ìdí ọ̀ràn méjìlá fún ọ̀yẹ́ gbogbo ìdí ọ̀ràn àmì méjì nìyẹn mírọ̀ peter látọ̀dọ̀ olúwa rẹ̀ ìlà fìyàwó lọ sọ́dọ̀ fìyàwó wà padà kíkì àti àwọn ìjòyè ẹ̀ àmì méjì ta fún ẹnìyẹn náà tẹ̀síwájú àbá. Innahum kanu qawman fasiqin. Innahum kanu kọ́wọ́n fàásìkì ó rí fìhàn àtàwọn ìjòyè rẹ̀ ìjọ fàásìkì olùfojúlẹ̀ ṣẹlọ̀ ni wọ́n òkì òbílẹ̀ jẹ́ òní wa. Ìhàbà ilá fi ọ̀rọ̀mùnà ìnáwó gọ́gọ́. Ọlọ́run sọ nínú sọ́ọ̀tù tán. Ìhàbà ilá fìrà àìwọ̀n ìnáwó gọ́gọ́. Lọ́ọ̀dẹ̀ bá fi ọ̀hún lọ bá fi hàn iná tọkọ ó kọjá àlà lórí rẹ̀ àwọn yorùbá ní ó hùwà kéré ó sì kéré ó kọjá àlà náà. قال رب اشرح لي صدري قال رب اشرح olúwa mi ṣe báyà fún mi gbáyà mi wàyàsírì amúrí. ọ̀rọ̀ mi yàsírì ṣe nírọ̀rùn fún mi kó tó sàdúrà yóò lè tó ṣẹlẹ̀ ní sọ́ọ̀tù kan sọ́ọ̀sọ̀ náà wá sọ bàbá mi lọ bá fìrẹ̀ wọn ó ní wọ́n bì ìní kọ̀tà tù nínú ìhùn náà sàn fa àkọ́fù àyà yàtọ̀ tù mo sì ń bẹ̀rù kí wọ́n lọ pa mí tí bá débẹ̀ pé mo ní mo fẹ́ jíṣẹ́. وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي رد أن يصدقني وأخي هارون ọmọ ìyá mi Hárúnà ó wà á sọ mí ní ìsáàlà. Tá ń sọ pé ká sọ̀rọ̀ yé asọ̀bù mi rè é sáànà ó lásọ̀ yé jù mí lọ. Pọ̀lọ́pọ̀tì yẹ ìyẹn nìkan kọ́ fún àrùsíìkù mábìyà máa pẹ̀lú mi rí bí án àrùnà àbàmánà rí bí án àrùnà ní olùrànlọ́wọ́. Pọ̀lọ́pọ̀tì yẹ Yusuf Jikuni yóò máa jẹ́rìí mi. Ìnìyàn dájú èmi àhọ́fọ̀ àìlùkà ìgbóhùn mo ń bẹ̀rù kí wọ́n pe iṣẹ́ tó wọ́n mi nírọ̀. sábà lọ́wọ́ inú súra ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n sọ́ọ̀tù ṣùọ̀rọ̀ pèpè ayé ẹlẹ́ẹ̀kejìlá ń bẹ̀ ọ̀rọ̀ yìí ànábì Mùsá ó ṣàlàyé ẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá ní kó lọ bá fìrẹ̀ àwọn. Ìfúnná dá ọ̀bùkà Musa Alikiti nǹkan ọ̀pọ̀. Ìgbà tá a pe Musa pé lọ bá àwọn ìjọ alábòsí. Ọ̀hún máa fi màrún. Ìjọ fìrẹ̀ àwọn. Ẹ̀rẹ̀ ẹ̀dá. Sọ fún wọn pé ṣe àdíbẹ̀rù ọlọ́run ni. Ṣe àdíbẹ̀rù ọlọ́run. Ẹ̀yọ́ abẹ̀rù ọlọ́run bí. Náà. قال رب إني أخاف أن يكذبون nǹkan kan tó kọ́ wá tó fi bábà wọn kásẹ̀ pé wọ́n fẹ́ràn mi yìí mo ń bẹ̀rù kí wọ́n má pè é nírọ̀ iṣẹ́ tó fẹ́ràn mi kí wọ́n má pè mí lókùrọ̀ náà. wọ́n yẹ kí ikú sọ́dẹ̀ rí. lápá bẹ́ẹ̀ kí igbá àyà mi náà á há sùn gádígádí lọ́kẹ̀ onímọ̀ tó wọ́n iná. wàhálà yẹn ń kọ́ ní kú ní sáárì. àti wípé láyà ń kọ́ ní kú ní sáárì àwọn àmì kò jágara ọ̀rọ̀ jágara. Àrùsìn ìlàhà òun. Àrùsìn ìlàhà òun torí náà ránṣẹ́ sí àti báwọn àti oríṣiríṣi tí kò fa tí kókó fi wà ní àwọn ọmọ tó sọ pé ورب شرار صدري ويسر لي امري واحلل عقدة من لساني قولا وتفسير ìtàyẹ̀kọ́ làwọn fẹ́ sọ bí. Pàtàkì sí àárùn náà. Wọ́lẹ̀mú ààrẹ ìyàtà ń bùn bá àkọ́ fún àyẹ̀kù. Èyí ò ní tọ́pọ̀ o, mo ní ẹ̀ṣẹ̀ wọn lọ́rùn, kò wá ń bẹ̀rù kí wọ́n mọ́ pa mí kí lọ́lọ́ wá rí. Ọlọ́run kálá. Ọlọ́run kálá. Rárá ọ̀rọ̀ ní bó ṣe ní ìlú kálá wọn pa ọkẹ fatihaba bi ayatina. ẹ̀yin méjèèjì ẹ máa lọ pẹ̀lú àmì àwa ọlọ́run. Inna inna ma'akum mustami'un. À ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì ní olùgbọ́. Ẹ̀rí eléyìí ni wọ́n pè ní màáyá tó sọ̀ nínú àkídà. Màáyá láà kọ́nà máa bẹ pẹ̀lú èèyàn nìkan bẹ tá à ń pè ní àmọ̀ tí gbogbo kù. gbogbo akátá ọlọ́run bẹ pẹ̀lú wa kọ́lọ́sọ̀ tó wà irú ẹni tí Musa àti Harun ọlọ́run bẹ pẹ̀lú àwọn méjèèjì. gbogbo díẹ̀ gẹ́gẹ́ irú tí ànábì sọ fún Abubakar nínú ohun nígbà tí àwọn kèbèrè yọjú lókè tábùbákiri wò wọ́n ká ká wọ́n sì wò sálẹ̀ ẹsẹ̀ wọn wọ́n mọ̀ ẹ́ wa. táwọn ẹbí sọ fún ẹ pé kí lòun fi ń pè é àwọn méjì tó ṣe pé kẹta àwọn ọlọ́run màáyá tó kọ́ sọ̀ nìyẹn kò sì tako fọ̀kíyà kò tako bọ́lọ̀ ń bẹ lókè ẹ̀rì yìí bàbá bá ta sọ́tọ̀ àárọ̀ fùlọ nítorí wọn àti Musa ti ń sọ̀rọ̀ tí a padà sọ tí Fìràwọn ní kí wọ́n kọ́ ilé fóun kó ga sókè kó yọjú Musa náà kí àwọn tẹ̀síwájú àfa náà. wáyà sí òní àmì wàyàsírì ní amúrí ṣe ọ̀rọ̀ mi nírọ̀rùn fún mi ò kọ́ àgbà ìràbí náà. wàhálù ìrọ̀pọ̀ lẹ́jọ́ mi ní sá. kókó kan tí ń bẹ ní àná mi bá mi tú. yẹ kọ́ mú bọ́ wù mí. yẹ́nì gbọ́dọ̀ mi lágbọ̀ọ́yé tẹ̀síwájú. واجعل لي وزيرا من أهلي. Kó o sì yá fún mi nínú àwọn ará alẹ́ mi wà sí rán olùkọ́ kan wà sùfàtì Haruna Afi Haruna tó jọ bàyá mi ni ọ̀nà ọ̀nà ọ̀. Oṣù dàbí Azri kó àwọn fi kún mi lọ́wọ́ náà. Wà á ṣe kù. Aṣíkù fi kéjì mi fi amúrí níbi àlámọ̀rí mi níbi iṣẹ́ mi náà. ẹ̀yin sẹ́bí ẹ̀kẹ̀kẹ̀ sí ọ̀rọ̀. káyìn lọ sáfì hàkà kàfíràn káwa bá lè máa ṣe àfọ̀mọ́ rẹ̀ kàfíràn lọ́pọ̀lọpọ̀. wẹ́lẹ̀ kúrọ̀ kẹ̀kẹ́ sí ọ̀rọ̀. a sì lè máa rántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀. ìnákẹ́kọ̀ọ́ jẹ̀bí náà lọ sí ọ̀rọ̀. torí pé dájúdájú ìran ọlọ́run bí náà àṣírọ̀ orí àwa méjèèjì wá sí. ọ̀nà ọ̀dẹ̀ ti yẹ̀sù lẹ́gbẹ̀ ya Musa. kìrá àwọn olè yìí ló kà ní. kìrá àwọn ló kà ní. wá wá wá sí. ọ̀nà ọ̀dẹ̀ ti yẹ̀sù lẹ́gbẹ̀ ya Musa. torí tẹ̀ báwo ní ìsìnkú tó mú kúrò àmì lọ́wọ́ ó rí pé wà òun kò sámì lórí ẹ̀ kọ́ọ̀lá kọ́dí uti ìta oní uti ìta wọ́ọ̀ṣì yẹn ìta bàbá máa ń kà ń jọ òun ló kà yìí náà wá sí i. kọ́ọ̀lá kọ́dí uti ìta sùnfún lẹ́gẹ̀ẹ́ ṣá. àsìlí nìyẹn máa ń dùn fún láti ìwọ lọ́wọ́ ń wọ uti ìta sùnfún lẹ́gẹ̀ẹ́ àmọ́ sá. uti ìta àti fún ọ sùlàkà yà Mùsà ìbéèrè rẹ ní tó tọrọ àti fún ọ àti gbàdúrà rẹ rẹ Mùsà náà. wọ́n akọ́lẹ̀ bàdá nà àlẹ́ ìkàmà wọ́tẹ̀ ọ̀rọ̀ ìyẹn àti kàyẹ kọjá ọlọ́ni àti sàánù rẹ tẹ́lẹ̀ dá padà sí sọ́ọ̀tù kọ́sọ̀s á wá sí ìgbà tó dọ́dọ̀ fìrí àwọn. fẹ̀yẹ́ máa já Mùsà bí àyà bayyinat. nígbà tí Musa wá lọ́dọ̀ wọn pẹ̀lú àmì àwọn aláwọn ọba èyí tó fojú hàn tí ò ṣeé pè nírọ́. qalu ma hadha illa sihrun muftara. wọ́n ní ẹ̀yẹ́ ni àwọn fìlà àwọn àtàwọn ìjòyè rẹ̀ máa àdá èsì pé wọ́n ń béèrè pé kí lélẹ́yìn máa àdá máa náfíà eléyìí ò jẹ́ kínní kan ilá sẹ́yìnrún àyàfi iná muftaron èyí tí a dá àdápa irọ́ rẹ̀ tí wọ́n bá ní muftaron àgbélẹ̀rọ àlefẹ́rọ̀ am yakulu fara sọ̀yí am yakulu naftara ṣé wọ́n sọ fí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ lóhùn Kùránì ni so muftaron nǹkan tá a hun idán ni léyìí tó jẹ́ pé kìí ṣe pé ọ̀pá ti jò ṣùgbọ́n wọ́n kàn lọ mọ́ wa lójú ni tàfíìlù ló ṣẹlẹ̀ ń bẹ̀ ìṣújú ni wọ́n lò tẹ̀síwájú. wọ́n bá sani ìrìnà bí ha ta fi àbá iná àwọ̀wálé. máa sàmì ìrìnà bí àwọn ògbọ́nú eléyìí rí o sí àbà iná lọ́dọ̀ àwọn bàbá ńlá wa àwùwàlẹ̀ tí wọ́n jẹ́ àkọ́kọ́ ìtàn yìí o pẹ̀lú tó ń sọ ìgbọ́nà nǹkan wá ọ̀kan ṣoṣo ní àwọn ògbọ́rọ̀ ẹ̀ náà. وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده mo fi Musa wá sọ ó ní ربي أعلم بمن جاء بالهدى من عنده olúwa mi ló mọ ẹni tó mú ìtọ́sọ́nà wá ìmọ̀nà wá látọ̀dọ̀ ara látọ̀dọ̀ rẹ̀ wá máa ń tàkùn láwùjọ. àtẹni tí àtúbọ̀ orí ilé ò o. báwo ló wá sí jókòó ìta bàbá kí n máa ń gbàwẹ̀ ẹ̀ ń tàtúbọ̀ tán tí ó ìdí ni tó jẹ́ pé mùsùlùmí èèfọkàn balẹ̀ kó n ti ń ṣe islam yóò tún máa bẹ náà ni kó pa òun sórí islam nínú bí agbọ́kiri yìí dára mùsùlùmí èyí jáde kó sọ pé ah, àwọn ibi tá a sí náà dé kò sí wàhálà à ah! tẹ́lẹ̀ bá yọ ní bẹ́ẹ̀ lọ́nà ni wàá torí ẹ̀ gbé wàhálà tó dà sí lágbádá wàhálà wo ni wàá dà sí lágbádá yóò di kìfìrí gbogbo tí ó máa ń sọ yóò máa takùtọ náà àwọn yóò wá máa ṣe ìmọ̀kẹ́lá àlàgbájá ló sọ torí kí ni o ti sọ pé kò sí wàhálà kò sí níbi torí tó sọ ọ̀pọ̀ ní wàhálà ń bẹ̀rẹ̀ iná sọ pé bẹ́ẹ̀ yẹn kọ́ wà rọjá láàrin ìbẹ̀rù pé intanṣe ìsáàṣe jáde láyé intanṣe ìsọlọ́run ó gbà wà rọjá àti pé ó ẹ̀rọ àánú ọlọ́run á kọ́ yẹn tó pẹ̀lú àwọn ọlọ́run ọlọ́run ó gbà ẹ wà níbi ìbẹ̀rẹ̀ ọ̀hìn àrí ìsọ̀láàtù ọ̀sálàm nígbà tó lọ ní kó kọ́ káàbà àtọmọ rẹ̀ nígbà tó kọ́ tó kọ́ kí ló wí ọba náà takọ̀bà lè ní nà ìnà ká àǹtà sàbí orí àárí ọlọ́run ló ní kọ́ káàbà o ó ti kọ́ tán o ó mọ ara rẹ̀ lánàá bí ọlọ́run o ànábì ọlọ́run lọ́mọ rẹ̀ o ẹ wá máa tó sọ olúwa wa iṣẹ́ tó wọ́n wà yìí báwa méjèèjì ti ṣe gbà á lọ́pọ̀ yẹn pé kó yọnu sí kó sàn lẹ́sẹ̀. ẹgbẹ́ àwẹ̀ ló gbà lánàá yìí sọ mọ̀ bí ọlọ́run gba àwẹ̀ rẹ̀ àbí ògbà. àwọn àfáà ní táwẹ̀ bá parí àwọn sálà oṣù mẹ́fà lẹ́yìn àwẹ̀ ni wọ́n fi máa bẹ̀ lọ pé àwẹ̀ tó wọn bá ẹ̀kọ́ náà kó gbà. lẹ́yìn oṣù mẹ́fà wọ́n fi máa bẹ̀ lọ́wọ́ pé ààwẹ̀ tí ń bọ̀ jẹ́ káwọn tún jó báwọn láyé káwọn rí gbà ìmọ̀lẹ́ ẹgbọ́n kí nìyí ààwẹ̀ tí wọ́n gbà táwọn ti gbà yẹn àwọn ọmọ ẹgbẹ́ náà tó tó gbà ẹ̀rú bà wọ́n ẹwọ Ibrahim abosumọ́lọ̀ ju Ibrahim lọ torí Ibrahim ọlọ́run sọ pé ọ̀rẹ́ òun ni ọlọ́run mú lọ́rẹ̀ẹ́ síbẹ̀síbẹ̀ takùnbàdì mi nà. kí ló wá tó sọ ọmọ àdúrà rẹ̀. Rabbana waj'alna muslimayn. láta kò wá dáa tó ń bẹ̀ ọlọ́run àwa méjèèjì yìí ní àtọmọ mi ṣe wá ní mùsùlùmí o jáde mùsùlùmí láka lọ́dọ̀ tiẹ̀ àwa lè máa jẹ́ mùsùlùmí lójú ara wa àti lójú àwọn èèyàn jáde lọ́dọ̀ rẹ̀ àwọn jáde mùsùlùmí lọ́dọ̀ rẹ̀. ومن ذريتنا أمة مسلمة لك ó wàá jẹ́ ọmọ lórí tiwa mọ́jọ parí lórí èmi àtọmọ mi wà nítorí yátìnà àwọn àrọ́mọdọ́mọ wa ó mọ̀ tá mùsùlùmí tàǹdàkà ṣé wọ́n níjọ mùsùlùmí lọ́dọ̀ rẹ ọlọ́run jẹ́ mùsùlùmí. wàhálì náà mọ̀nà síkánà wàtúbà àlẹ́ wàhálì náà mọ̀nà síkánà ibùdó ṣe ájì ìjọsìn bá ṣe mọ́ ẹjọ́sìn árì náà fi hàn wá ẹ̀rí ó kàn wò kí hàn ẹ̀yìn náà fi làrá pa yóò kàn wọ́n ni ẹ̀yìn náà fi làrá pa ọgọ́rùn-ún lákàtọ̀ kan kúrẹ́ aláwọ̀ ọgọ́rùn-ún lẹ̀ ẹ bá ti lé forí balẹ̀ kẹsì sùn láti ọ̀dẹ́ àdá ọgọ́rùn-ún yóò kàn wò kí hàn yóò sì yàn fún yàn ohun Ibrahim ń sọ fọ́lọ̀ fi hàn wá bá ṣe máa sìn ọ́ èyí dédé ronú ó gbé jọ́sìn kalẹ̀ o gbọ́dọ̀ ṣèjọ́sìn níbàámu sí bí ẹni tí yóò gbà á lọ́wọ́ rẹ̀ ṣe ní kó o ṣe é ìwọ gbọ́dọ̀ ronú àwọn nàṣàrà ní ọmọ owó kẹrọ bá tó kùn án lórúkọ ọmọ ọlọ́dún tó lọ kí mo pè mọ́ ìdí ọmọ awòsùn ṣèkan àwọn awòsùn ṣèkan wọ́n kàn lè ronú báyìí ókè àwọn kwaya wọ́n change system aṣọ tí wọ́n ẹgbẹ́ style aṣọ ti kó ayé àyè nígbà tó ti dájọ́ jẹ yóò jẹ́ oyá kò sí tàbí yòókù. wọ́n tún lè ronú pé fèrè kan dé ẹ̀fìkún ti yí ọmọ owó ṣòṣì kan ni wọ́n lè pé aago mẹ́jọ àárọ̀ làwọn ọmọ bẹ̀rẹ̀ ìsìn ìmí ìrẹ́lẹ́ kó ní aago mọ́kànlá ní ṣe é tòun àbí oríṣiríṣi àwọn awòsàn ìṣèkánu gbẹ́mọ̀ àwọn apá ìṣẹ́ àwọn alága ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí bàbá sí wá sí ilé ọkọ̀ pa wá lẹ́rìn ṣùgbọ́n òdòdó ọ̀rọ̀ ni ó ní tí ìran bá wọ ilé ìjọsìn wọn ó ní wọn pàtẹ́ wọn máa ń jó ẹnìkan wá dé nígbà tí ń parí ìjọsìn àtẹ́wọ́ mélòó ni ó pa ṣàtẹ́ bá bá dé sáájú tí ó ti kírun á ṣe kíni á kírun wa ni tí wọ́n bá ń kí lọ́wọ́ èyí bá àbá á pè owó bá wọn fi tẹ́sí pàtẹ́ lọ́wọ́ mélòó ni ó dá padà rẹ̀sítà ìjọba ní òtún wà sọ ní pé yóò bá tiẹ̀ ṣe kìkì kò gbọdọ̀ dẹ́nu sáà lọ́wọ́ àwọn ṣe wá ń bẹ̀rẹ̀ ní ọ̀pẹ́sọ́pṣàn ni torí bí ló fà àwòsùn ṣèkan ni wọ́n tó wá gbé tọ́lọ̀ ọ̀rọ̀ sọ pé ká ṣe ni yóò ní lánàá yóò sì hàn sí gbogbo ayé àwẹ̀ là yìí àgbájá yìí lọ láàárọ̀ àbí àjẹmọ́ àmúmọ́ gbogbo ayé tijọ́ àtijọ́ mọ́ tó bá di jẹ́ lórí aago mẹ́fà àrọ̀ sago mẹ́fà rọ̀lẹ́ ẹ bá jọ wá sùkù ká ní tíṣà lọ ti ń jẹ lónìí twelve noon to twelve midnight ní ti tó aago méjìlá ọ̀sán sago méjìlá òwúrò ní báwọ̀ ẹ̀tọ́ ẹlòmíì no six to six aago mẹ́fà rọ̀lẹ́ sago mẹ́fà àrọ̀ làwọ̀ ẹ̀tọ́ torí pé kò sí lánàá fún ṣùgbọ́n ti wá ní lánàá ìsinmi àwọn ìṣínú tó kódà ẹni tí ò kéwọ́ máa sì kò ṣínú ní ìsìlámù mọ́kìrì bí àsìnà yá lásìkò àwẹ̀ abẹ́ notice ẹ̀ pé mọ́kìrì bí pẹ́ mọ́nì sí àsìnà kún lásìkò àwẹ̀ báwẹ̀ láti lọ kìí kún àsìnà pẹ́ torí káàmì yẹn dára sínú gbogbo èèyàn sì pẹ̀lú àwọn dé mọ́ṣáláṣí kó sọ̀sọ̀ ní ìrìnmú lọ́fẹ̀ẹ́ ẹ̀dá tó máa ṣe lẹ́yìn àwẹ̀ kéèyàn máa kó àgbọn lọ ọbẹ̀ kéèyàn máa kọ́ sàn lọ́mọ kọ́gẹ̀dẹ̀ lọ́mọ gbòógì àwọn kan ó torí ẹ̀ wá kírù yóò sì dá lára mo sọ́nà lọ́dún tó lọ mí ní mọ́kà màdínà tẹ́lá àwọn ṣáṣì kan bẹ tẹ́ ti wọ́ deep freezer wọ́n kò drink kì í ṣe omi nìkan wọ́n kò kúnnú ẹ̀ pé wá sọ pé two big one ẹ ra àwọn Yorùbá Muhammad dákọ Yorùbá ni orí bá Yorùbá àwọn ọ̀nà náà ti lọ sábà sí àwọn àyè wọ́n wà á nínú Yorùbá ni wọ́n tún ní ẹ̀ṣọ́ Fẹ́ẹ̀mẹ́ ìyá ápù jẹ wá ń bí torí kó wọ́n, àwọn ẹ̀rẹ́ ìpòlè àyẹ̀ṣọ́ ìpòlè àpò ápù. Èmi gẹ́rọ àwọn ẹ̀rọ ń fáàmù rẹ̀ àpò sínú àpò. Àbí jẹ́ mi yàrá rẹ̀ àná mi ò ní wá báyà àfáàná ẹ̀ náà kó. Ìdàgbà mi ló padà sí ọmọ Nàìjíríà. Tí mo kàn fẹ́ fàyọ̀ ń bẹ̀, torí àpò ẹlòmíì wà kí n bàbá wa ní sàásì. Tó bá yẹ lọ́wọ́ wa bẹ́ẹ̀ kọ́ mọ́ṣáláṣí ẹ̀kọ́ mọ́ṣáláṣí gidi. Téèyàn ò wọ bẹ̀ tó òun tẹ̀ fẹ́ rẹ́sì díẹ̀. Ẹlòmíì ò kó lẹ̀ yóò àwọn oṣù mọ́ṣáláṣí torí pé mọ́ṣáláṣí ń gbà ju yàrá rẹ̀ lọ bóòlù ṣe máa wà nínú mọ́ṣáláṣí kan tá àjọ wọn five hundred naira ẹ̀rọ mẹ́ta ìsìn mọ́ṣáláṣí alájí one thousand naira la àgbà yàrá alájí ń sì dáa ju mọ́ṣáláṣí títí kù náà lọ kí ló dé tí ò bẹ́ẹ̀ ṣe táwọn èèyàn pò ní yàrá wọn kí ni wọ́n sì làwọn ó sùn táwọn wá mọ̀lẹ́ jọ kù sáyé òun fi bọ́ ẹ̀ bù kù o. lọ́tún mo bá mọ́ṣáláṣí àbújá ẹgbẹ́ mi ló pé mo yà mo fẹ́ tẹ́ ìtẹ́ that is nineteen ninety six mo fẹ́ tẹ́ ìtẹ́ sílẹ̀ lẹ̀ má wò pé ìtẹ́ mi àti rọ́ọ̀kì wàhálà mo fẹ́ ìtẹ́ yẹn orí rọ́ọ̀kì mi ṣoṣo ní ìgbà national nineteen ninety six lábẹ́jà. ṣé irú nọ́ọ̀sì ó wà lẹ́gbẹ̀lẹ́ ẹ̀rọ nílọ bí zoo tó mọ̀ pé ó jókòó sórí ibi tó dáa ẹ̀rọ amúṣáṣí ibẹ̀ níbi sáfù kejì síwájú ó tún ṣe bí síìtì pé ó jókòó tí ó fẹ́yìntì tó lè mọ̀ kàkùrà lọ́wọ́ àgbàlagbà ẹgbẹ̀ lóòrò jókòó sí tẹ́bá sì ń kírun kò dírun lọ́wọ́ fẹ́fẹ́yìntì ọ̀fẹ̀yìntì bẹ̀rù tó kù máa mú díríkì wájú bẹ̀rù ìwé nìtò lábẹ́ta ẹnu pé látàrí àkíkà lọlé yóò máa mú kí ní díẹ̀ díẹ̀ sẹ́kọ̀ọ́ ní ká lásán ní ọ̀rẹ́ rẹ̀ òkè lọ́nà ìgbẹ̀yìn tọ́lọ̀ ń tò fún lábàkà kọ́mísíláṣí kọ́mísíláṣí gidi tí mo gbà lérò pẹ̀lú gidi pé táwọn nǹkan amáyédẹrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́mísíláṣí èsèré kan tó tó kó ibà ẹ̀kọ́ tí wàá lójú mi ti rà pé ee èyí mo rí ìwé yìí náà dì sẹ́yìn ọkọjà bẹ́ẹ̀ àti kọ́kọ́ ẹja gbìyànjú ọlọ́run sàn so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ah, torí pé àsìkò ti lọ nígbà tí ń sọ fún wa nípa ànábì wa Mùsá alayhi salatu wassalam tó lọ bá fèrè àwọn òògùn tó bá fèrè àwọn sọ̀rọ̀ kí lẹ́sìn ti fèrè àwọn fọ̀ ṣé àwọn ọ̀tá aládó bá dọ̀la àwọn sọ torí bẹ́ẹ̀ náà òdélé sọ pé wọ́n nípa o ẹ̀sùn tí Musa lòun ń bẹ̀rù gangan ló kọ́ fi kan fìrẹ́ àwọn ló kọ́kọ́ fi kan Musa sábàwò sóra báńkà twenty six iṣẹ́ ọlọ́tara tó bá dìde lọ́nà àlọ́ka tó ló sọ fún Musa ó tọ́ sí ọ kí wọ́n wá máa sọ pé ká sí lọ́ọ̀ ní ìsìn onísìnyí wọn bọ ọ̀pọ̀lọpọ̀ àfáà láàrin abẹ́rù àdúgbò tó wà gbogbo ọbẹ̀ ló ti ẹ́ ló ti ká àwọn ọmọ ṣẹ́gun lọ ó tó kí kó balẹ̀ ike lọ gbogbo ọmọ ẹgbẹ́ yẹn yàrá yàn kán iṣu ṣẹ́gun ẹgbẹ́ yẹn wá ti dá egbò ọmọ pa ó tó lọ ọmọ mẹ́ta ló kán ṣẹ́gun ó tó balẹ̀ ike lọ ojú àwọn tìbẹ́sùn ò lè ṣe wá. irun tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí Musa àṣẹ́yìn ò sọ pé kéèyàn padà mọ́ àṣàlàyé fáwọn èèyàn pé nígbà nígbà ní lọ́la ọlọ́run ṣàtúnwá ọlọ́run ṣàtúnwá lọ ó ṣe lérò fún wa dáadáa ọlọ́run jù pàdé àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa bàbá wa àtẹ̀yìn ọlọ́run jábà náà bí wọlé ọlá jábà náà bí wọlé ọlá mẹ́ta wa lẹ́yìn àmọ́dé bàbá náà ti na fi dúlé asana wọn àfi wọlé asana tàbí náà dáadáa lẹ́yìn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu mo ń gbọ́rọ̀ yín wà láà ọmọ tó kẹ́kẹ́ tó bá ti a ṣe mú. lẹ́nu wa ni pé tábà ti gbé láàmì ẹ̀ tuntun ṣé ká dá sí ni àbí ká ká tó di àwọn ẹ̀kọ́ padà bẹ̀rẹ̀ pé àyàpá jàmá. ìṣínú ní nǹkan kan ṣe pẹ̀lú jàmá ìbẹ̀rẹ̀ àwẹ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ. sotí ẹ ẹ ọmọ sọ́mùkún yọ́mọ tàṣùmọ́ọ̀nù wà fífìkún yọ́mọ tòfìtìrò ẹ̀bẹ́ ìjọ káwé wà pẹ̀pẹ̀ tí wọ́n bá lóṣù tíjọba tí wọ́n láwọn lóṣù ìwọ ò ní sọ pé òun bá wẹ̀ gbogbo tí gbogbo yín ó jọ bẹ̀rẹ̀ ni tíjọba bá ní mọ́kàndínlọ́gbọ̀n làwẹ̀ àwọn tí lóṣù tí wọ́n ní ìwọ ò ní ò nítorí ẹ̀sán ó lọ yídì ṣùgbọ́n pé ìṣínú ti tó òun ti wọ̀ àárín àwọn òwò ó jẹun tiẹ̀ ra ó ti yájú ẹ jẹ́ ká wo kíní díẹ̀ sí ìpínlẹ̀ èkó díẹ̀ yóò ti ìyẹn ṣẹlẹ̀ yóò pè é gbogbo jẹ̀mọ́ bọ́ọ̀lù àyà nọ́mbà tù. aleykum salaam. ilé ìpínlẹ̀ ọ̀gá rẹ̀ wọ́n ní kéèyàn lọ́ra jẹ́ fún mi kéèyàn wá jẹun ní ìkọ́bí aago mẹ́rin àwọ̀ tó ní àwọ̀. kéèyàn bá jẹun láago mẹ́rin àwọ̀ sàárì ló láwẹ̀ ṣùgbọ́n tí ó bà lérò pẹ̀lú lọ́ra jẹ sàmúù àsìkò kan ni tó súnmọ́ gbà tí àlùfáàjà ti fẹ́ yọ gbogbo bí aago márùn-ún a sì wọ́n jẹ sàárì lọ márùn-ún bí aago mélòó làlùfáàjà ni yọ sí ẹ̀jẹ̀ wò ẹ̀yà ara rí dídí ẹ̀yìn ẹ̀wọ́ àlùfáàjà ni dáadáa aago mélòó ní jáde. anyway ee àgùn márùn tọ̀ lọ́wọ́ sọ̀kọ́ bá ní kó bá ká ṣùgbọ́n bí tí iná bá wà èèyàn ò ní rí èyí rí èyí ò máa jẹ olùkọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ yà lọ jí mẹ́ta mẹ́ta mọ́ inú oko nìyẹn wà náà. Wọ́n á rí báàgì owó kan. Wọ́n á rí àpò owó kan. Àpò owó ń tó ráyé pé nínú oko nìyẹn ti rí. Èèyàn bẹ́lẹ̀ èèyàn kọ̀pì. Ẹ̀rí bẹ́ẹ̀ lọ mú oko ẹ̀gùn ní ìsinmi. Nínú àwọn ará àkókò tá a máa lo Èkìtì lọ dáko. Ẹ̀gùn apá oko bóyá wọn kọlẹ̀ ní kí nìkan bá ṣe tá a bá ṣayẹ̀ tá a bá owó yẹn ń bẹ̀. Ṣẹ̀rí ẹ̀sán sọ pé wọ́n ló ní ṣùgbọ́n humus wàá dá sí ọ̀nà márùn-ún ìdá kan ọ̀nà márùn-ún yẹn ló wàá san bíi zakato ìtàkà lórí díẹ̀. Gbogbo ti yẹn ni nǹkan tí wọ́n ti gbé pamọ́ kan tó ti pẹ́ kìí ṣàwọn yẹn ló ní. Wọ́n kó ti rí àpò yẹn ló ti ó lè jẹ́ góòdì ní ó wà bóyá nìkan ló ti fi pamọ́ tipẹ́tipẹ́ tíṣẹ́ ẹ̀sán sọ nìyẹn ìdá kan nínú márùn-ún rẹ̀ ìlànà ẹ̀ nìyẹn ó pè èyí ò wá fi ṣe sọ́dákọ̀ one eh, four over five ìdá mẹ́rin ní márùn yẹn yóò jẹ́ tiẹ̀ ọlọ́run fún ẹni yẹn ó wá yàtọ̀ sí èèyàn ń dáko amáṣẹ́lẹ̀ pé alẹ́gbẹ̀ẹ́ títì èèyàn arákò owó kan mẹ́ ó lè dáko olè tí wọ́n lè lọ lójú bẹ́ẹ̀ ó sì lè jẹ́ kó lè fẹ́ owó lọ́wọ́ ẹnìkan lójú lù mẹ́ ó sì lè jẹ́ pé ẹnì má sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó ṣe ká àbótọ̀ tó gbàgbé àpò yẹn sílẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe irú èyí wọn èyàn kòhínù ó wà lọ ọmọ kéde fún odidi ọdún kan kó tó ní náà lẹ́yìn ọdún kan tí yorùbá rẹ̀ tó sọ pé òlùlù ní ìgbà náà yẹn tó lè sọ èdè lẹ́yìn ọdún kan yẹn tí wọ́n náwó ń lọ bóyá wá mílíọ̀n lówó ó wá hundred thousand lẹ́yìn tó ní wá dé a sì yá mi kó ní ibi tó náà déhùn náà ló fún kò ní ètò ti náà yẹn láti ṣe kí a sọ ọlọ́run rẹ̀ ọlọ́run rẹ̀ ẹ̀kọ́ mọ̀ sálà ẹ má ti ká pariwo ẹjọ ẹjọ ẹjọ ní ìpínlẹ̀ ìsà mo rò pé ní àìpé àwẹ̀ ti di mẹ́rin lẹ́yìn ṣùgbọ́n àwọn kan ní ọjọ́ ní ọjọ́ àkọ́kọ́ tó jẹ́ ọjọ́ ìlú méjì tí àwọn kan ṣáà ti gbàwẹ̀ àwẹ̀ tí wọ́n pé márùn-ún lẹ́yìn ọ̀tìgbà tó wá di ìdá ìjẹta táwọn táwa rí oṣù ká àwọn yẹn wá sọ pé àwẹ̀ tí wọn ló wọlé pé ẹ̀hẹ́ pé àwọn gbàwẹ̀ pé àwọn gbàwẹ̀ pé kì í ṣe àwẹ̀. ṣẹlẹ Islam báwo ni ìdájọ́ tàwọn. Islam is not a personal communion with your God how Christian ṣe máa ń sọ is a communal religion ẹ̀sìn Islam ẹ̀sìn àwùjọ ni kìí ṣẹ̀sìn èmi nìkan ìṣẹ̀lẹ̀ ìsìláàmù ń sọ nígbà àníwọ̀ nìkan ò lè dáṣọ báwọn ẹtì ẹni àwọn ẹtì wa ti pé márùn ẹni wò tájẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àní inú ẹ̀wọ̀n rẹ̀ ń lọ èyí tẹ́ sọ báwọn èyí tíjọba bá sọ yẹn lábẹ̀lé ìṣẹ̀lẹ̀ àsọ nìyẹn kápẹ̀ láwọn aláṣẹ yẹn ìdí yẹn tó nígbà wà tó bá róṣù kì í káwọn olóṣù sì kó ọmọ test and see the concern ọ̀rẹ́ is wrong you will inform the constituted authority àwọn aláṣẹ lórí wa ló lọ sọ fún àwọn yóò wá képe ṣe rántí àdìsí ìfọ̀rọ̀lá rọ̀dí ọlọ́ọ̀tà aláàrẹ̀ olùtàwà àná sọlẹ̀ ìlànà fàrọ̀ ẹ̀yìtù mo àwọn èèyàn ń wá oṣù èmi wá rí oṣù fa àgbà tu rọ̀súlà á ní ìrọ̀ ìtùwú mo wá sọ fún ànábì pé mo rí fàṣọ́ọ̀mà ànábì ṣe kí ni ló bá wẹ̀ wà á mọ̀rọ̀ náà ṣàfihàn ní ìsọ̀rí ì ó sì fà àwọn èèyàn láṣẹ kí wọ́n bá wẹ̀ pẹ̀lú bó náà ṣe kí ni ó bá wẹ̀ gbogbo díẹ̀ ó lọ sọ fáànà bí wọ́n pọ̀ tí wọ́n wá oṣù yẹn báyìí oṣù báwẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìyókù orí òun lòún rí mo wá lọ sọ fáànà bí àrẹ́bí ta kọ́bàrù wáìdì ẹnìkan yẹn láwọn bá sọ tó dájẹ́ pé nìkan péré lóróṣù àgbà wọlé lọ́dọ̀ aláṣẹ láti fi kéde fún ìbẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ti parí ó gbọ́dọ̀ dé èèyàn méjì ó kéré jù ká tó sọ pé twenty nine àwẹ̀ ṣẹ́ni pé kò bẹ̀rẹ̀ fún rẹ̀ kò lọ sọ fún ànábì ànábì wá kéde wọ́n lọ tẹ̀ àdàkàrà mọ́ Aleykum salaam. Ṣé báwo ni ìdáwọ́ bí ìdíje fi kéré? Ìdáwọ́ bí ìdíje tí wọ́n bá ń kírun lọ́wọ́ ẹni tí ń kírun gbọ́dọ̀ fi sútúrọ̀ gàgá síwájú ara ẹ̀ àwọn àfá apá kan wọ́n sọ̀rọ̀ pé tí ẹ máa ń kírun lọ́wọ́ téèyàn fi sútúrọ̀ síwájú nǹkan méjì ló ń gbá papọ̀ ló ń gba ládà tó ń gbẹ̀ṣẹ̀ torí pé ká fi gàgá síwájú ara wa nígbà tá a bá ń kírun wájú fi àsọ́yìnpọ̀ lẹ́yìn ìrọ̀lẹ́ náà kò gbọ́dọ̀ fi síwájú. àwọn tó ṣe istisna àdáyanrí ni wọ́n níta bá wà ní káàbà nítorí ìdí funfun àti dọ́rọ̀ ìnira káfí kan wájú ẹ bá débi káàbà náà lórí ìdúró sọ yìí ó bẹ pápá tó náà fún àwọn òtún gbà náà ṣé kàlùbá nínú náà àtàwọn àfa mi ṣùgbọ́n a gbọ́dọ̀ fi síwájú ẹni bá ti wá kọjá lẹ́yìn ìkíní yẹn kò bá wá dé ẹni tó ń kírun jù so tí ó bá wá síwájú èèyàn kí wá ní gbèdéke bí ó lè bá wájú ẹ̀kọ́jà wà lẹ́yìn nínú ọmọ wọn lọ ààyè ẹlẹ́gùn sọ̀rọ̀ lẹ́yìn ní pé èèyàn kì í túbọ̀ yọ̀n bí ọwọ́ pàdé bí sí kò bẹ̀rẹ̀ láti lè wọ́n àwọn obìnrin náà gba ẹ̀yẹ àwọn èèyàn lè gbé níbí. nǹkan pè ní sútúrọ̀ ní nǹkan tó dúró bí ògiri mo rò pé ìdí ẹ̀ta bá dé mọ́sálásí sáà fún iwájú láàlọ́ ó wá gbọ́dọ̀ ga níbi ìgbọ̀n ọkàn one arm span mo rí ọ̀pọ̀lọpọ̀ amọ́ṣáláṣí ẹ̀sìn wọn ti kàn bá pò yẹn ní bàbá ìpínlẹ̀ yóò gbé wájú ṣùgbọ́n ó dáa pọ̀ sunatun hasanatun bàbá ní mọ́ṣáláṣí ká lọ bí wájú ká lọ kí bàbá jẹ́ dúró lẹ́yìn kí nìyẹn ká gbé síwájú wa mo rò bó ti yé tóbìnrin bá gba ẹ̀yìn rẹ̀ kọjá kò sí ìfẹ̀mẹ̀ tó rán níbi ní àwọn nǹkan méjì ní ọjà ìlú ó ba ìran ẹni tó kírun jẹ alákọ̀ọ́kọ́ káńgbólẹ̀ aswad alkalbun aswad àbí kalbun aswad ajá dúdú tó bá gba wájú ẹtí kí wọn kọjá ànábì ní ilẹ̀ bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì obìnrin tó ṣe kí ni tó ti bàlágà àmọ́rẹ́ àtúnlẹ̀ ààrùn tó ti ń ṣe nǹkan oṣù lágbára bí èèyàn náà kọjá ẹ̀rẹ́ bàjẹ́ àyàfi tó wáyé pé ẹ̀yìn bàbá yẹn wọ́n gbà kọjá ẹ̀ṣẹ̀ sí ní pápá wájú ẹtí kí wọn wọ́n lọ́rọ̀ rẹ̀ yẹn. náà inshallah kí.